Father, we thank you for this day, which you knew before it happened. We thank you for, Holy, for your Holy Spirit. We thank you for um, your messengers here. We thank you for Bariga District. We thank you for the ministers. We thank you for our international choir we have here. The performance is very superb. We thank you for everyone that has made himself available here today. We ask heaven to open for us. Amen. For our blessing. Amen. That your name may be glorified. Amen. We are here, O oh Lord, wanting and we are here, O oh Lord, wanting to hear from you. Speak to us in the name of Jesus. Amen. Tell us what you want us to do in the name of Jesus. Amen. And may we be blessed by your word. Amen. In Jesus' name. Amen. As you stand or uh, remain standing, take your Bible. Bí o ti wà lórí ìdádúró yẹn, gbé Bíbélì rẹ. And open to Daniel chapter eleven. ṣí sí ìwé dáníẹ́lì orí ìkọkànlá. and verse thirty-two. ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n. are you there? ṣé ẹ ti ṣí i. Daniel eleven. dáníẹ́lì orí ìkọkànlá. thirty-two. ẹsẹ̀ ìkejìléníọgbọ̀n. shall we read together? ẹ jẹ́ ká kà á papọ̀. those who do wickedly against the covenant he shall corrupt with flattery. But the people who know their God shall be strong and carry out great exploits. àti irú àwọn tí ń ṣe búburú sí májẹ̀mú ni ni yóò fi ọ̀rọ̀ ìpọ́nni mú ṣọ̀tẹ̀ ṣùgbọ́n àwọn ènìyàn tí ó mọ ọlọ́run yóò mú ọkàn lé wọn ó sì máa ṣe iṣẹ́ agbára. praise the lord. hallelujah. and those who know their God ṣùgbọ́n àwọn tí ó mọ ọlọ́run wọn. because that's I, I read that read this translation again. ṣùgbọ́n àwọn ènìyàn tí ó mọ ọlọ́run yóò mú ọkàn le. the english version says but those who know their god. èdè òyìnbó sọ pé ṣùgbọ́n àwọn tí ó mọ ọlọ́run wọn. that is the god you serve the god i serve. ìyẹn ni ọlọ́run tí ìwọ ń sìn àti èyí tí èmi ń sìn. will do great exploits. yóò ṣe iṣẹ́ agbára. We are for exploits. A wà fún iṣẹ́ agbára. And great exploits. Àti iṣẹ́ agbára ńlá. And God will do great exploits through us. Ọlọ́run yóò sì ṣe iṣẹ́ agbára ńlá nípasẹ̀ wa. In the name of Jesus. Lórúkọ Jésù. Be seated. Ẹ jókòó. The message today is don't limit God's ability iṣẹ́ ìránṣẹ́ tòní dá lórí pé má ṣe dín agbára ọlọ́run kù. God limit God's ability. má ṣe dín agbára ọlọ́run kù. Tell your neighbor. sọ fún ẹnìkejì rẹ. Say neighbor. ọ̀rẹ́ mi. Don't limit God's ability. má ṣe dín agbára ọlọ́run kù o. Say it again. sọ lẹ́ẹ̀kan sí i. I want you to say it as you mean it. mo fẹ́ kó o sọ gẹ́gẹ́ bí ẹni pé o mọ̀. Say neighbor. sọ pé ọ̀rẹ́ mi. Don't limit God's ability. Má ṣe dín agbára Ọlọ́run kù. Praise the Lord. Hallelujah. Brothers and sisters. Arákùnrin arábìnrin. I didn't immediately know why God put this into my heart to, to speak to you. N ò èrèdí tí Ọlọ́run ṣe fi ọ̀rọ̀ yìí sí mi lọ́kàn láti fi bá ọ sọ̀rọ̀. When I began to develop the message and when I came here and when we went to the place we went before we came here. Yes, I know why God had put it in my mind to tell you this thing today. Nígbà tí mò ń gbáradì fún ìwàásù yìí tá a sì tún débi tí mo tún lọ káàkiri mo wá rí èrèdí tí Ọlọ́run fi ń fi ọ̀rọ̀ yìí sí lọ́kàn láti bá ọ sọ̀rọ̀. Those who know their God. Àwọn tí ó mọ Ọlọ́run wọn. Shall be strong. Wọn ò ní agbára. Every week among you as from today will be strong in Jesus' name. Gbogbo aláìlera láàrin yín lónìí ni yóò gba okun lórúkọ Jésù if you are weak spiritually. bẹ́ẹ̀ bá jẹ́ aláìlera nípa ti ẹ̀mí. physically nípa ti ara. materially. nípa ti ohun ìní. financially. nípa ti owó. you will be strong as from today. ẹ ó jẹ́ alágbára lónìí lórúkọ jésù. in the name of jesus. lórúkọ jésù. because when we know our God. torí pé nígbà tí a bá mọ ọlọ́run wa. we shall not be weak again. a ò ní jẹ́ aláìlera mọ́. we are not serving an ailing God. a ò sin ọlọ́run tó ti darúgbó tàbí tó ń ṣàìsàn. a sick God. kì ṣe ọlọ́run aláìsàn là ń sìn. he never grows old. òun kì í dàgbà darúgbó. he remains the same. ó jẹ́ bákan náà. he never changes. kò yí o. when we look at this passage. bá a bá wo ẹsẹ yìí. We will realize that many of us Christians. A ó kíyèsí pé púpọ̀ nínú àwa Kristẹni. We do not really know our God. Ní a kò mọ Ọlọ́run wa ní tòótọ́. Whom we are serving. Tí à ń sìn for every Christian to enjoy serving God. kí olúkúlùkù kìrìsìtẹ́nì tó gbádùn sísin ọlọ́run. and to receive the blessing of God. láti rí ìbùkún ọlọ́run gbà pẹ̀lú. and to make uh, the blessing of God real in our lives. láti jẹ́ kí ìbùkún ọlọ́run kó ní mọ̀nú ayé wa. there are three essential attributes of God. àwọn àbùdá ọlọ́run mẹ́ta kan wà. that we we need to know. tí a gbọ́dọ̀ mọ̀. praise the Lord. hallelujah. Because we have to grow. As Christians. Gẹ́gẹ́ Amen. Forty years ago, ten years, fifteen years ago, twenty years ago, this building was not like this. Am I communicating? Because we are, we are improving. There are three essential attributes of God that everyone who serves God and who will. uh, enjoy serving God and the blessing of God must know and live by. Àwọn àbùdá Ọlọ́run mẹ́ta pàtàkì kan wà tí olúkúlùkù wa tí a ó sin Ọlọ́run tí a ó sì gbádùn Ọlọ́run tí a gbọ́dọ̀ mọ̀ tí a sì gbọ́dọ̀ dúró lé lórí. Not knowing it alone. Kì í ṣe mímọ̀ ọ́ nìkan. But to live by them. Ṣùgbọ́n ká tún máa fi gbé ìgbé ayé wa. Praise the Lord. Hallelujah. The first one is the holiness of God. Èkíní níbẹ̀, òun ni ìwà mímọ́ Ọlọ́run. The second one is. The love of God. Ìkejì ìfẹ́ And the third one is the greatness of God. When we talk about the holiness of God. God is naturally holy. It cannot be otherwise. And as a child, as a child of God. You must know that your God is holy. Not only that He's holy. He also demands that you and me must be holy. Ó tún fẹ́ kí ìwọ àti èmi pẹ̀lú jẹ́ mímọ́. In First Peter chapter one verse fifteen and sixteen it says, "But as he who called you is holy, you also be holy in all your conduct, because it is written." Be holy for I am holy. Ìwé Pétérù kìíní orí ẹsẹ̀ àti wípé gẹ́gẹ́ bí ẹni tí ó pè ọ́ ti jẹ́ mímọ́ ìwọ pẹ̀lú gbọ́dọ̀ jẹ́ mímọ́ nínú ìwà rẹ nítorí pé a ti kọ́ wípé ẹ jẹ́ mímọ́ nítorí èmi jẹ́ mímọ́. brothers and sisters. arákùnrin arábìnrin. your being a Christian is not an accident. tí jíjẹ́ kìrìsìtẹ́nì rẹ kìí ṣe àṣìṣe o. it is what God had arranged before you were born. ó jẹ́ ètò tí Ọlọ́run ti ṣe ṣáájú kí a tó bí ọ. what I, what I am today is not an accident it's what God has planned before I was born. Ohun tí èmi jẹ́ lónìí kì í ṣe pé ó kùkù ṣẹlẹ̀ bí kò ṣe ètò Ọlọ́run ṣáájú kí a tó bí mi. Is somebody listening to me? Ǹjẹ́ ẹnìkan ń fetí sí mi bí? Praise the Lord. Hallelujah. Now the Bible says. Bíbélì wí pé. But he who has called you is holy. Nítorí pé ẹni tí ó pè ọ́ jẹ́ mímọ́. He who has called you. Ẹni tí ó ti pè ọ́. God who called you. Ọlọ́run tí ó pè ọ́. God who called me. Ọlọ́run tí ó pè mí. Is holy. Ó jẹ́ mímọ́. And therefore you must be holy. Torí náà ìwọ pẹ̀lú gbọ́dọ̀ jẹ́ mímọ́. And why must you be holy? Kí ni èrè tí o fi gbọ́dọ̀ jẹ́ mímọ́? Because it is written. Torí a ti kọ ọ́ pé. Amen. Àmín. It is written. A ti kọ And established in heaven. Ó sì ti fìdí kalẹ̀ lé ọ̀run. Written on earth. A nínú ayé. And established in heaven. A fìdí rẹ̀ múlẹ̀ sí ọ̀run. That God is holy. Pé Ọlọ́run jẹ́ mímọ́. And because God is holy. Nítorí pé Ọlọ́run jẹ́ mímọ́. Everyone who is who is called by God. ẹnikẹ́ni tá a bá wá ń forúkọ ọlọ́run yìí pè. anyone who associates with God. ẹnikẹ́ni tó bá ń bá ọlọ́run rìn. must be holy. ó gbọ́dọ̀ jẹ́ mímọ́. because God is holy torí pé and we must be holy. torí pé ọlọ́run jẹ́ mímọ́ ìwọ pẹ̀lú gbọ́dọ̀ jẹ́ mímọ́. I told you why we should be holy. mo ti sọ èrèdí tí a fi gbọ́dọ̀ jẹ́ mímọ́. first because God is holy. èkínní torí pé ọlọ́run jẹ́ mímọ́. second because God demands that we should have a personal holiness. èkejì torí pé ọlọ́run ń béèrè pé kí àwa pàápàá jẹ́ mímọ́. and third because heaven is holy. The kingdom of God is holy. And fourth, sinners will not enter the kingdom of God. Therefore, every one of us we should uh, realize this very, very well that God demands uh, moral purity from us. and why did he demand that. the reason is that we, eh, is, the reason is because of our relationship to him. because we are his children. I, I want my children to be like me. to behave my, to behave like me. and so when you and since you are not a bastard. nígbà tó kì í ṣọmọ àlè. you must you must be uh, you must resemble your father. ó yẹ kó o lè fìwà bàbá rẹ. or your parents. tàbí òbí rẹ. and that is why a child of God must be holy. èrèdí nìyí tí ọmọ ọlọ́run fi gbọ́dọ̀ jẹ́ mímọ́. in school you must be holy. nílé ìwé jẹ́ mímọ́. at work you must be holy. níbi iṣẹ́ o gbọ́dọ̀ jẹ́ mímọ́. in business you must be holy. nínú okòwò rẹ o gbọ́dọ̀ jẹ́ mímọ́. wherever you are you must be holy. níbikíbi tó o bá wà o gbọ́dọ̀ jẹ́ mímọ́. because you are representing Christ. torí pé ò ń ṣojú Kristi. you are representing God. ò ń ṣojú ọlọ́run. you are representing your church. ò ń jẹ́ aṣojú ìjọ rẹ. and people know àwọn ènìyàn sì mọ̀. that christians must be holy. pé kristẹni gbọdọ̀ jẹ́ mímọ́. are you hearing what i'm what i'm saying. ǹjẹ́ ń gbọ́ ohun tí mo. believers. àwọn aláìgbàgbọ́. they know that others may be sinners. wọ́n mọ̀ pé àwọn mìíràn lè jẹ́ ẹlẹ́ṣẹ̀ o. others may be dirty. ẹlòmíràn lè dọ̀tí. others may be stinking. ẹlòmíràn tiẹ̀ lè máa rùn. but the children of God. ṣùgbọ́n ọmọ ọlọ́run. must be holy people. ó gbọdọ̀ jẹ́ ènìyàn mímọ́ children of God. àwọn ọmọ ọlọ́run. believers in Christ. onígbàgbọ́ Kristi. must be holy. wọ́n gbọ́dọ̀ jẹ́ mímọ́. Why? Kí nìdí? God has made the provision for that. Ọlọ́run ti ṣe ìpèsè fún èyí. I think even before the foundation of the world. Kó tó di pé a fi ìpìlẹ̀ ayé múlẹ̀. God had created that everyone who comes to him through Jesus Christ would be holy. Ọlọ́run ti ṣètò rẹ̀ pé gbogbo ẹni tó bá ti pasẹ̀ Jésù wá sọ́dọ̀ rẹ̀ gbọ́dọ̀ jẹ́ mímọ́. And he already provided his agents for holiness. Ó sì ti ṣètò àwọn ikọ̀ rẹ̀ fún ìwà mímọ́. The first agent is the blood of Jesus. Ikọ̀ àkọ́kọ́ òun ni ẹ̀jẹ̀ Jésù. The blood of Jesus. Ẹ̀jẹ̀ Jésù. That cleanses us from all unrighteousness. Èyí tó ń wẹ̀ wá mọ́ nínú àìṣòdodo gbogbo. I was not born a saint. A ò bí mi gẹ́gẹ́ bí ẹni mímọ́. I was not born a pastor. A ò bí mi gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn. I was born a sinner. A bí mi gẹ́gẹ́ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. and I did sin. mo jẹ ẹ̀ṣẹ̀. I committed sin. mo dẹ́ṣẹ̀. But when it uh, when uh, the fullness of time came. ṣùgbọ́n nígbà tí ẹ̀kúnrẹ́rẹ́ àkókò náà dé. God saved me. Ọlọ́run gba ọkàn mi là. I had the gospel. Mo gbọ́ ìhìnrere. And the grace of God. Oore ọ̀fẹ́ Ọlọ́run. Enabled me to repent. Ó ràn mí lọ́wọ́ láti ronúpìwàdà. Of my sins. Inú ẹ̀ṣẹ̀ mi. And I am what I am today. Through the grace of God. And this is not my dest this is not my destination. í um, um, My goal is heaven. I believe your goal is heaven. Hallelujah. Hallelujah. I believe your goal is heaven. Whatever we have here on earth. they're just for for some time. They vanish away. they will disappear. wọn ó pòórá. but one day we will leave them. tàbí lọ́jọ́ kan ká fi wọ́n lẹ̀. they just they are just for the world. wọ́n kàn wà fún ayé ni. and they will go with the world. wọn ó sì bá ayé lọ. but eternal life. ṣùgbọ́n ìyà ìyà nípẹ̀kun. very important. ó ṣe pàtàkì o. so the blood of Jesus Christ. ẹ̀jẹ̀ Jésù Kristi. God has provided it. Ọlọ́run ti ṣètò rẹ̀. to cleanse us. láti wẹ̀ wá nù. to wash away. láti fọ̀ wá mọ́. our sins. ẹ kúrò ní ẹ̀ṣẹ̀ wa. number two. ìkejì agent. The word of God. The word of God. Ikọ̀ kejì náà ni ọ̀rọ̀ Ọlọ́run. The word of God. Ọ̀rọ̀ Ọlọ́run. The word of God as water washes us from all sins. Ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ omi tó ń wẹ̀ wá kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Many people who do not read the Bible. Ọ̀pọ̀lọpọ̀ ti ìka Bíbélì. Because they feel that when they read the Bible, they will become what they do not want to become. wọ́n ti mọ̀ pé bí wọ́n bá ka bíbélì wọn ó yí padà di ohun tí wọn ò fẹ́ láti jẹ́. books are written for information but the bible was written for transformation. yes sir a kọ àwọn ìwé láti fi àwọn nǹkan kan tóni létí ni ṣùgbọ́n a kọ bíbélì láti yí ayé ènìyàn padà. you cannot wholeheartedly and sincerely read the bible and remain the same. kò ṣeé ṣe kó o fi tọkàntọkàn rẹ ka bíbélì káyé rẹ orí bákan náà. no no. no rárá o. you can't be the same. o ò lè rí bákan náà. hallelujah. hallelujah. I've given you two. mo ti fún yín ní méjì. of God's provision. nínú ìpèsè ọlọ́run. that will enable us to to to, to, to live a holy life. tí yóò ràn wá lọ́wọ́ láti gbé ìgbé ayé ìwà mímọ́. the blood of Jesus. ẹ̀jẹ̀ Jésù. the word of Jesus. ọ̀rọ̀ Jésù. and the spirit of God. àtẹ̀mí ọlọ́run. amen. Ami. The Spirit of God. Ẹ̀mí Ọlọ́run. As many as are led by the Spirit of God are the children of God. Iye àwọn tí a ń tipasẹ̀ ẹ̀mí Ọlọ́run darí náà ni ọmọ Ọlọ́run. So because of our time. Torí àkókò wa. That's the first thing you have to know about God. Ohun àkọ́kọ́ tó gbọ́dọ̀ mọ̀ nípa Ọlọ́run nìyẹn. God is holy. Ọlọ́run jẹ́ mímọ́. And you must be holy. Ìwọ pẹ̀lú sì gbọ́dọ̀ jẹ́ mímọ́. It is not negotiable. Kò sí dúnàdúrà lé lórí o. Holiness is not optional. Without it, the Bible says that we cannot go to heaven. Without it, we cannot see the Lord. Hebrews 12 14. Just, just be listening to me. Be listening to me. Hallelujah. Hallelujah. So without holiness, we cannot see the Lord. Whatever people preach to you, because we have many preachers today. We have many theologians, theologians, theologians today. a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ ìjìnlẹ̀ lónìí. people that, that are not called by God. àwọn tọ́lọ́run ò tiẹ̀ pè. who just want to make money. tí wọ́n kàn fẹ́ pawó. and to make fame. àti láti lókìkí. they will tell you holiness is not is nothing because Jesus Christ himself said that no one is good. wọ́n wá sọ fún ọ pé ìwà mímọ́ yìí ṣe nǹkan kan tá a gbọ́dọ̀ gbárùkù mọ́ jésù pápá sọ pé kò sí ẹnìkan tí ó dára. that's what they will, they will tell you. ohun tí wọ́n sọ nìyẹn. but the bible says. ṣùgbọ́n bíbélì wípé. that no evil people no wicked person no sinner would enter heaven. Kò sí ẹlẹ́ṣẹ̀ tàbí ènìyàn búburú kan tí yóò wọ ìjọba ọ̀run. God has made it possible for, for us Christians. Ọlọ́run ti mú kí ó ṣeé ṣe fún àwa Kìrìsìtẹ́nì. To live the life. Láti gbé ìgbé ayé náà. For one reason. Fún èrèdí kan. The one our saviour. Olùgbàlà wa. Whom we serve. Tí à ń sìn. Is alive. Ó wà láàyè. It is it is only in christianity. nínú ìgbé ayé tàbí ẹ̀sìn kristiani nìkan. of all religions in the world. ní gbogbo ẹ̀sìn nínú ayé. it is only in christianity. nínú ẹ̀sìn ti kristiani. where the worshipped lives in the worshiper. nìkan ni ẹni tí à ń sìn ń gbé inú ẹni tí ń sìn. do you understand me. ǹjẹ́ ohun tí mò ń sọ yé yín. as i'm standing before you now. bí mo ti wà níwájú yín. jesus is is is inside of me. jésù ń bẹ nínú mi. and is inside of you. ó wà nínú rẹ pẹ̀lú. if you are a child of God. tó o bá jẹ ọmọ rẹ. is there. ó wà ń bẹ. so he helps us. ó ràn wá lọ́wọ́. to live that life. láti gbé ayé náà. it is for us to surrender ourselves to him. tiwa ni ká yọ̀ǹda ara wa fún un. Hallelujah. Hallelujah. Is that understood? Amen. Amen. So wherever you are, we want to see the holiness of God upon in your life. And people will see that. And say that you are a child of God. Amen, somebody. Amen. Number two. God is love. God is love. ìfẹ́ ni Ọlọ́run. First John chapter four verse eight says. Jòhánù kínní orí kẹrin ẹsẹ̀ ìkẹjọ wípé. He who does not love does not know God, for God is love. Ẹnikẹ́ni tí kò bá fẹ́ràn tàbí tí kò bá ní ìfẹ́ kò mọ Ọlọ́run nítorí pé ìfẹ́ ni Ọlọ́run. He who does not love. Ẹni tí kò ní ìfẹ́. does not know God. Kò mọ Ọlọ́run. Whatever he does. Whatever he or she does, if he or she does not love, he does not know God. She does not know God. Brethren, this is one of the this is one of the marks that distinguishes about uh, Christians from other people in the world. Jesus said, By this the world would know nípa èyí ni àwọn ènìyàn yóò mọ̀ pé. that you are my disciples. ẹ̀yin jẹ́ ọmọ ẹ̀yìn mi. if you have love. bí ẹ bá ní ìfẹ́. one for the uh, for another. sí ara yín. amen. àmín. praise the lord. hallelujah. where there is no love. níbi tí kò sí ìfẹ́. in a church where there is no love. Christ is not there. and when Christ is not there. God is not there. the spirit of God is not there. so every one of us must love. olúkúlùkù wa gbọdọ̀ ní ìfẹ́. because we serve a loving God. torí pé à ń sin ọlọ́run bàbá onífẹ́. it is because God is loving. torí pé ọlọ́run jẹ́ onífẹ́. that you are what you are today. ni ìwọ fi jẹ́ ohun tó wà tó jẹ́ lónìí. we were all doomed for for perdition and and destruction. Gbogbo wa la yẹ fún ìparun àti ìdájọ́. No one of us I mean, qualifies for uh, of course the I mean, merit for the kingdom of God or anything pertaining to God or pardon or mercy from God. No. Kò sí ẹnikẹ́ni nínú wa tó yẹ fún ìdáríjì fún àánú tàbí fún ìjọba ọlọ́run rárá. but because God is love. ṣùgbọ́n torí pé ìfẹ́ ni ọlọ́run. the bible tells us. bíbélì sọ fún wa pé. that when God demonstrated his love towards us. ọlọ́run fi ìfẹ́ rẹ̀ hàn sí wa. in that while we were sinners. ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀. Christ died for us. Kristi kú fún wa. when we are talking about love. tá bá ń sọ nípa ti ìfẹ́. God's love. ìfẹ́ ọlọ́run. God's agape love. ìfẹ́ ọlọ́run ta ìfẹ́ ọlọ́run tí ó ṣẹ̀tàn. is an unconditional love. ó jẹ́ ìfẹ́ tí kò ní bí o bá nínú. yes it's unconditional. kò sí bí o bá ń bẹ̀. whether you love me or, or don't love me I must love you. bóyá o nífẹ̀ẹ́ mi tàbí o fẹ́ràn mi o èmi gbọ́dọ̀ fẹ́ràn rẹ. whether you come from my country or from my my town or not my town or my tribe or not my tribe I must love you because I'm a child you are a child of God and I'm a child of God. bóyá o jẹ́ ọmọ orílẹ̀-èdè o jẹ́ ọmọ ìlú mi tàbí bẹ́ẹ̀ kọ́ mo gbọ́dọ̀ fẹ́ràn rẹ ìdí ni pé ìwọ àti èmi ti dọmọ Ọlọ́run. praise the Lord. hallelujah. let me give you an illustration. jẹ́ kí n fún ọ ní àpẹẹrẹ kan. are there two persons here. ǹjẹ́ a rí àwọn ènìyàn méjì kan bí. born by the same parents. tí o tí wọ́n jẹ́ ọmọ òbí kan náà. yes nobody two persons born by the same parents. ǹjẹ́ a rí àwọn ènìyàn méjì tó yẹ pé bàbá àti ìyá kan náà ló bí wọn tí wọ́n bẹ́ ń bí. yes can you come forward please. ẹ jáde wá. we are heirs of the father. We are joined here with the song. We are children of the kingdom. We are family. We are one. Come forward. You were born by the same parents. Obi kan ló bí yín. Hallelujah. Hallelujah. Who is the who is the older? He. Ah ah. Wonderful. <laughs> Ah, hallelujah. Hallelujah. Praise the Lord. Hallelujah. In those days when we were young. Ní ọjọ́ wọ̀nyí nígbà tá a wà ní ọmọ ọ̀dọ́. We determined age by. Béèyàn bá ṣe ga sí la ṣe fojú ọjọ́ orí rẹ̀ wò. <laughs> But it isn't like that. Kò rí bẹ́ẹ̀ mọ́ o. Hallelujah. Hallelujah. So do you love him? Ǹjẹ́ ẹ fẹ́ràn rẹ̀? Do you love him? Ǹjẹ́ o fẹ́ràn rẹ̀? Do you actually love him? Ṣé o fẹ́ràn rẹ̀ nítòótọ́? Are you sure? Tó dá o lójú. I want you to respond very well. Mo fẹ́ kó o dáhùn ni. Who taught you to love him? Ta ló kọ́ ọ kó o fẹ́ràn arákùnrin yìí? Uh, no, let me say, why do you love him? Kí ni ìdí tó o fi fẹ́ràn rẹ̀? Why? Because we are born with the same mother. Eh? born with the same mother. He oh, said before, because they were born with the same mother. Ó ní nítorí pé ìyá kan ló bí àwọn méjèèjì. Do you love him? Ǹjẹ́ ìwọ fẹ́ràn rẹ̀? Why? Kí ni Because it's my blood. It's your blood. Torí pé ó jẹ́ ah, ẹ̀jẹ̀ rẹ. Your blood. Ẹ̀jẹ̀ rẹ ni. Hallelujah. Hallelujah. Praise the Lord. Hallelujah. But who taught you to love him? Ta ló wá kọ́ ọ pé kó o fẹ́ràn arákùnrin yìí? Ẹ́? Ẹ́? Ta ló No. Nobody taught me. Why? Kí nìdí? Because it is natural. Torí pé ó jẹ́ ẹ̀dá wọn bẹ́ẹ̀. It's what natural. Ó jẹ́ ẹ̀dá wọn. If we call ourselves, if we claim to be children of God and do not love one another, we are what? Hypocrites. Bá a bá ń sọ pé a jẹ́ ọmọ Ọlọ́run tá ò sì fẹ́ràn ara wa, a jẹ́ alágàbàgebè. We are what? Kí la jẹ́ o? we are what. kí jẹ́. hypocrites that's it ni that's what it means we are hypocrites and jesus said. jésù sì wí pé. in um, matthew twenty-three verse eight. matthew orí kẹtàlélógún ẹsẹ̀ ìkẹjọ. he said because you are brethren. ó ní torí pé ara nìyí. another version says you are sister, uh, brothers and sisters. ẹ̀yà bíbélì mìíràn sọ pé ẹ̀yin jẹ́ ara lọ́kùnrin lóbìnrin. i want you to stand up. ẹ dúró. i want you to stand up. mo fẹ́ kẹ́ dìde dúró and within the next uh, two, or two, uh, two or three minutes. láàrin ìṣẹ́jú méjì sí mẹ́ta. you want to sing that song. a orin yẹn. and you will shake as many people as you can. wàá sì bọ àwọn ènìyàn lọ́wọ́. hallelujah. hallelujah. don't forget. má gbàgbé o. talking about what? don't limit. God's ability. Mò ń sọ̀rọ̀ nípa pé kí o má ṣe dín agbára Ọlọ́run kù. I'm now uh, I'm not telling you about what we have to know about God. Mo wá ń sọ ohun tó o gbọ́dọ̀ mọ̀ nípa Ọlọ́run fún ọ. The first one is àkọ́kọ́ ni pé the holiness of God. Ìwà mímọ́ Ọlọ́run. To the, the love of God. Ìkejì ni ìfẹ́ Ọlọ́run. And um, the, the third one I go to. the main, the main thrust of this message. nígbà tó bá di ìkẹta a wá lọ sí àárín gbùngbùn iṣẹ́ ìránṣẹ́ yìí. praise the lord. hallelujah. we are heirs of the father we are joint heirs with the son we are children. listen when we say we are family you go and hug somebody go up go up just hold on ẹbí kan please lis ten to me hugging is not our culture. gbígbára wa mọ́ra kì í ṣe àṣà tiwa. it is a sin here. ó jẹ́sẹ̀ bí. so you may not hug anybody. ẹ o lè mọ gbà yàn mọ́ra. but you, you you may shake him or her. o lè bọ̀ lọ́wọ́. I think that is not a sin. mo rò pé ìyẹn ìṣẹ̀ṣẹ̀. I believe that is not a sin. ṣé ìyẹn ò kì í ṣẹ̀ṣẹ̀ o. Kissing is not our culture. fífẹnukonu kì í ṣe àṣà tiwa. but in the bible it's there. ṣùgbọ́n ó wà nù bíbélì. so it's not our culture. kì í ṣe àṣà tiwa. don't kiss anybody. má fẹnukò ẹnikẹ́ni lẹ́nu o. did you hear that. ǹjẹ́ ẹ gbọ́ mi bí. hallelujah. hallelujah. we are here. ó yá gba àtẹ́wọ́ Jésù. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Be seated. Ẹ jókòó. The Bible says. Bíbélì wípé. For God so loved the world torí ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́. that he gave his only begotten son. tí ó fi ọmọ bíbí rẹ̀ kan kojú fún ni. that whosoever. pé kí ẹnikẹ́ni tí ó bá gbà á whosoever. ẹnikẹ́ni tí ó bá gbà á either a prostitute. ìbá ṣe panṣágà. a harlot. ìbá ṣaṣẹ́wó. a band a bandit. ìbá ṣe ọ̀daràn. an armed robber. ìbá ṣe eh, adigunjalè. whatever you are. ohunkóhun yòówù kó jẹ́ whosoever ẹnikẹ́ni believes Jesus Christ the son of God tí ó Jésù Kristi ọmọ Ọlọ́run gbọ́ shall have everlasting life. kí bá lè ní ìyè àìnípẹ̀kun. whosoever. ẹnikẹ́ni. no matter how wretched. bó ti wù kó tòṣì tó. the beggar on the street. àwọn aláìgbàgbọ́ lórí pópó. beggar. àwọn alágbe. if he believes Jesus Christ as the Son of God, he will have eternal life. What God did by saving us cannot be quantified by money at all. It ah, cannot be quantified. We, can, we cannot quantify it. Uh, let, let, let, me just say like this. It's like if uh, um, our um, president were passing uh, somewhere I mean, the, on the street. ó dàbí kí ààrẹ orílẹ̀-èdè wa máa gba àdúgbò kan kọjá. and saw a beggar. kó wá rí alágbe kan. and took him with hand. kó wá fà á mọ́ra. come in. kó máa bọ̀. come in. máa bọ̀. remove all the all the rags on him. kí ó sì mú gbogbo àkísà ọrùn ẹ̀ kó bọ́ dànù. tell him to bath. tó ní kí wọ́n wẹ̀. wash him. wọ́n wẹ̀. dress him ó wọṣọ with his cloth. wọ́n wá faṣọ wọ̀. today lónìí. you are my son. O di ọmọ mi. you are my adopted son. O ti di ọmọ mi. is that very common. ǹjẹ́ ó wọ́pọ̀ bẹ́ẹ̀. is it common. ṣé ó wọ́pọ̀ bẹ́ẹ̀. ah it's not common. kò wọ́pọ̀ o. it's not common. kò wọ́pọ̀. that and much more than that was God what God did ẹ jẹ́ mọ̀ pé ju bẹ́ẹ̀ lọ ni ohun tí ọlọ́run ṣe fún wa. God is so holy. ọlọ́run jẹ́ mímọ́ tó bẹ́ẹ̀ gẹ́. that we cannot approach him at all. pé a lè fúnra wa tọ̀ ọ́ lọ. that was why Jesus Christ came to the world and died for us. ìdí nìyẹn tí Jésù fi wá láti wá kú fún wa nú ayé. he shed his blood. ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀. so that we might be accepted by God. kí a bá lè jẹ́ ìtẹ́wọ́gbà fún ọlọ́run. there are two aspects of our of, of our of our of eternal life please. abala ìyà nígbà méjì ló wà. of the life that Jesus Christ brought to the world. ní ti ìyè tí Jésù mú wá sínú ayé. it is also it is as much as qualitative and quantitative. ó jẹ́ ìtí ó lágbára tá a lè ṣòdiwọ̀n rẹ̀. because it is everlasting. torí pé ó jẹ́ ayérayé. it is qualitative. ó ó ó ó lágbára. because it is an abundant life torí pé ó jẹ́ ìyè tí ò ní pẹ̀kun. and we grow in it we grow in it we grow in it. a sì ń dàgbà nínú rẹ̀. it is quantitative. a tún lè wá ṣòdiwọ̀n rẹ̀ báyìí. because it is everlasting. torí pé ó jẹ́ ayérayé. and one thing God, God says. ohun kan tọ́lọ́run sọ. what the bible says. bíbélì sọ. is that that eternal life. ó ní pé ìyà ìnípẹ̀kun yìí. can be our possession ó lè jẹ́ ìpín wa. while we are living here. nígbà tá a ṣe ẹ̀sìn wà láyé. by the grace of God. nítorí ọ̀fẹ́ ọlọ́run. I want to tell you that. mo fẹ́ sọ fún ọ pé. I am standing before you. ni mo ti dúró níwájú yín. and by the grace of God. nítorí ọ̀fẹ́ ọlọ́run. I have everlasting life eternal life. mo ní ìyà nígbẹ̀kún nínú mi. eternal life is in me. ìyà ayérayé ń bẹ́ẹ̀ nù. and the same thing is in you. bẹ́ẹ̀ lórí pẹ̀lú rẹ náà. you don't know that. o mọ̀ yẹn. because the bible says. bíbélì wípé. he who has the son. ẹni tí ó ní ọmọ. has eternal life. ó ní ìyà you just believe what the bible says. ìwọ gba ohun tí bíbélì sọ gbọ́. if you have jesus. bó o bá ti ní jésù. if you have believed jesus. bó o bá gba jésù gbọ́. and if you have become a, a, a new creation in him. o bá ti di ẹ̀dá nínú rẹ̀. all things have passed in your life. tí ohun àtijọ́ ti kọjá lẹ́nu ayé rẹ. you already have eternal life. o ti ní ìyà you continue to grow in it. wàá wá máa dàgbà rẹ̀. praise the lord. hallelujah. Hallelujah. Hallelujah. And the next thing for you is to, eh, to be sure that you begin to, to, to, thrive together and make, uh, be partakers in, among those people who build the kingdom of God. Praise the Lord. Hallelujah. So we can love as God loves. We have to love as God loves. God is loving. ọlọ́run jẹ́ baba onífẹ̀ẹ́. and his children must be loving. àwa náà gbọ́dọ̀ nífẹ̀ẹ́. because it is the mark of discipleship. torí pé ó jẹ́ àmì ọmọlẹ́yìn. that we are children we are the children of God and we are disciples of Christ. torí pé a jẹ́ ọmọ ọlọ́run àti ọmọlẹ́yìn Kristi. and God God made this possible for us. To love as he loves. Because the love of God. Has been poured into our hearts. By the holy spirit. Who has been given to us. You can find that, by, that in uh, Romans chapter five verse five. Praise the Lord. Hallelujah. He who does not love. Does not know God. kò mọ ọlọ́run. so brothers and sisters. arákùnrin arábìnrin. let us uh, let, let us develop uh, fall for i mean love for one another. ẹ jẹ́ kí a gbé ìfẹ́ sí ẹlòmíràn wọ̀. forget i mean whatever any any any any wrong that anybody has done uh, against you in the church. gbàgbé ohunkóhun tí ẹnikẹ́ni ti lè ṣe sí ọnú ìjọ. if God will keep your record. bí ọlọ́run bá ń ṣe àkọsílẹ̀ tiẹ̀. the record of your sin. ẹ̀ṣẹ̀ rẹ. <laughs> you can you you can't live for one minute. o ò lè wà láàyè fún ìṣẹ́jú kan péré. so let's let's forget. gbàgbé. let's have a cemetery. ẹ jẹ́ ká ní ibi tá à ń sin kan sí. where where where a cemetery cemetery. ẹ jẹ́ ká ní ibi ibi. where where where we bury bury the faults of our brothers. níbi tí a ń sin àṣìṣe àwọn arákùnrin wa sí. did you hear that. ǹjẹ́ ẹ gbọ́ mi bí. hallelujah. hallelujah. As I'm, as I'm ministering this word, the Holy Spirit is telling me here uh, some of people, some of you that are keeping malice against uh, the other. Please bury that today. Do what? Bury that today. Beg me, lónìí. If you are a child of God. I want to make heaven. Bury that today. It is not it is it is not a Christ-like character. Amen. Amen. The third one. Ìkẹta. the greatness of God. Praise the Lord. Hallelujah. Psalm 145 verse 3, verse 3 says, Great is the Lord and greatly to be praised and his greatness is unsearchable. ìwé orin dáfídì one forty five ẹsẹ̀ kẹta sọ wípé títóbi ni ọlọ́run títóbi ni fún ìyìn ẹni títóbi rẹ̀ sì jẹ́ ẹni tí a kò lè wádìí most of us want to be blessed supernaturally. àkọ́kọ́ afẹ́jẹ́ ẹni bùkún nípa ti ẹ̀mí. and we want miracles to happen in our lives. a sì ń fẹ́ kí ìyanu ṣẹlẹ̀ nínú ayé wa. most of the things we are, we are, we are calling miracles may not be miracles at all. Uh, all, we, all we need all we need all the children of God What children of God need most is the blessing of God púpọ̀ ohun tá à ń pè ní iṣẹ́ ìyanu lónìí ó lè má jẹ́ iṣẹ́ ìyanu ohun tí àwa ọmọ ọlọ́run nílò náà ni ìbùkún ọlọ́run. some some some blessings may come through miracles. àwọn ìbùkún kan sì lè wá ní ọ̀nà ìyanu. but all you need is is is the blessing of God. ṣùgbọ́n ohun tá a nílò ni ìbùkún ọlọ́run. because it was the blessing of God that fell upon uh, Abraham when he obeyed God. torí pé ìbùkún ọlọ́run ló wá sórí Abrahamu nígbà tó gba ohun ọlọ́run gbọ́. praise the Lord. hallelujah. great is our God. títóbi ni ọlọ́run wa. and his greatness is unsearchable ẹnìkan ò lè rẹ̀. it doesn't matter who you are. ohun yòówù kó o jẹ́. if God wants to use you. bọ́lọ́run bá fẹ́ lò ọ́. it doesn't matter who you are. ohun tó o jẹ́ ò ní nǹkan ṣe o. I want to tell you. mo fẹ́ sọ fún ọ. and I'm not I'm not qualified. n ò yẹ. at all. rárá o. to be what I am today. láti jẹ́ ohun tí mo jẹ́ lónìí. but because God has a purpose for, for my life. ṣùgbọ́n tó ní ètò fún ayé mi. he qualifies me himself. ó mú mi yẹ fúnra rẹ̀. shout hallelujah. hallelujah. Praise the Lord. Hallelujah. When Moses was called, He found himself of called unqualified. But God, God said, pé. I'm going to use you. I know that you are a stammerer. You couldn't talk very well. I know. I created you. Èmi ni mo dá ọ. I made you. Èmi ni mo dá ọ. Doesn't matter. Ìyẹn ò ṣe nǹkan kan. I'm going to make you I'm, I'm going to uh, be with you with your mouth. N ó wà pẹ̀lú ẹnu rẹ. So that whatever you speak. Ohunkóhun tó o bá sọ. Just speak. Ìwọ sọ. And it will come, it will come to pass. Yóò wá sí ìmúṣẹ. I'm going to appoint your brother. N ó yan arákùnrin rẹ. To be your interpreter. Láti jẹ́ ògbufọ̀ rẹ. Hallelujah. Hallelujah. Praise the Lord. Hallelujah. God saw his brother. Ọlọ́run rí arákùnrin rẹ̀. Older than himself. Tó jù ú lọ but he didn't call him. ṣùgbọ́n kò pé. God has a purpose for your life. Ọlọ́run ní ète fún ayé rẹ. He has a plan for your life. Ó ní ètò fún ayé rẹ. And which, which you have to fit in. Tí o sì gbọ́dọ̀ wà ní ìbámu sí. When God called um, uh, Gideon. Ìgbà tó lọ́run pe Gideoni. Gideon said no. Gideoni ní rárá Ọlọ́run o. <laughs> It it cannot be me. Èmi kọ́. I mean my tribe is the smallest. Ìran mi ló kéré jù. In Israel. Ní Ísírẹ́lì and my clan also the the, the list. ẹbí mi gan ìdílé tí mo ti wá òun ló kéré jùlọ rẹ̀ lẹ̀ jùlọ. not me. èmi kọ́. so God is going to use you. ọlọ́run ó lò ọ́. God is going to use you. ọlọ́run yóò lò ọ́. yẹ́n yẹ́ told him God is going to use you. ó sọ ọlọ́run máa lò ọ́. <laughs> praise the Lord. hallelujah. God is going to use you. yóò lò ọ́. And I believe by the, by the grace of God, God is speaking to some people here that He wants to use them. He will use you for His glory. You have the capacity where you can serve. You have the capacity on which you can serve, and God wants to use you, use you on that uh, capacity. He wants, he wants to use your talents. He wants to use your education. He wants to use, use your skills. He wants to use your education. He wants to use your knowledge fẹ́ lo ìmọ̀ tó ní. just make yourself available to him. ìwọ wà láràwọ́ tó fún. <laughs> Gideon. Gideoni. well he tested God he test he, he put God to a, to a test. ó wá dán Ọlọ́run wò. I want I want if God want to use me. ẹ bí Ọlọ́run bá fẹ́ lò mí. I want to put something before him. mo fẹ́ fi nǹkan kan síwájú ẹ̀. which he cannot which I feel he cannot do. tí mo mọ̀ pé kò lè ṣe. God show me. sọ fún mi. if you want to use me. Ọlọ́run wá fi hàn mí o tó o bá fẹ́ lò mí. please. Tonight, lálẹ́ òní. I'm going to place a fleece. N ó tẹ awọ kan. On the ground. Sílẹ̀ ń bì. And if it happens. Tó bá wá ṣẹlẹ̀ pé. That dews fall on the on the fleece. Èrì sẹ̀ sórí awọ yìí. And nothing on the ground. Tí o sì sí nǹkan kan nílẹ̀ láyìíká rẹ̀. I will do what you want me to do. Màá ṣe tó ní. I will know that you want to use me. Màá gbàgbọ́ kó o fẹ́ lò mí. God said because okay. Ọlọ́run ní ó dáa okay. ó dáa. and early in the morning. láàárọ̀ kùtù. he went there. ó lọ síbẹ̀. he saw. ó sì rí that the fleece was soaked. pé awọ náà rẹ. with water. fún omi. but all the surrounding ground. gbogbo àyíká rẹ̀. was dry up. ó sì gbẹ. shout hallelujah somebody. hey hallelujah. that is what the greatness of God can do. ohun títí tóbi ọlọ́run lè ṣe nìyẹn. he did not he did not realize that at all. òun ò mọ̀ yẹn tẹ́lẹ̀ o he said what lord once again. one ní ọlọ́run jọ mọ́ bínú o ó mọ̀ sí o. i will put the place down. màá tún tẹ awọ yìí. so that uh, tonight. lálẹ́ òní kan náà. let there be deals surrounding the place jẹ́ kí èrí sẹ̀ yí ká awọ náà. but nothing on the place. ṣùgbọ́n kó mọ̀ sí ẹ̀ẹ̀kan omi kan lórí awọ yẹn. God said with pleasure. ọlọ́run ní ó tẹ́ mi lọ́rùn. with pleasure. ó tẹ́ mi lọ́rùn. you just do it ìwọ tẹ̀síwájú ṣe bẹ́ẹ̀. at the end the morning. láàárọ̀ kùtù. early in the morning. láàárọ̀ kùtù. he woke up. ó jí. he went there. ó gbàbẹ̀ lọ. he saw it. ó tún rí that the the the, the surrounding ground was was was stretched with the dews. gbogbo àyíká okun fún èrè. but not not not not a drop. ṣùgbọ́n ẹ̀ẹ̀kan omi kan ò sí. was on the place. lórí àwọ̀ náà. stand up and shout hallelujah. dìde kò ké hallelujah. Hallelujah. I believe the song is sung that day. Mo gbàgbọ́ pé orin tó kọ lọ́jọ́ yẹn. Come and see the Lord is good. Come and see the Lord is good. Wá rí i pé Ọlọ́run dára. There is nothing it can do. Torí kò sí ohun tí kò lè ṣe. Come and see the Lord is good. The Lord is good. Come and see the Lord is good. have impossible in your life. This is the time that God wants to meet your need. Ọlọ́run fẹ́ báyìí ní ìpàdé. God surprised the, this man. Ọlọ́run ya ọkùnrin yìí lẹ́nu. Well he said well dead. Ó ní ó dáa. Since you have done this. Torí tó ṣe yìí. I know you are going to use me. Mo mọ̀ pé ó lò mí. Yes. Bẹ́ẹ̀ni. <laughs> Thirty-two thousand people ẹgbẹ̀rún méjìlélógún àwọn ènìyàn. God said, this is too, this is too much for me. Ọlọ́run ní àwọn yìí ti pọ̀ Gideon go and reduce these people. Gideon lọ sí wọn kù, ó ti pọ̀ jù. Too many, there are too many, there are too many. Wọ́n ti pọ̀ And he reduced them to how many? How many? Mélòó ló dín wọn kù sí? Three hundred. And he said, with this, I'm oh, going to fight. Ó wá ní àwọn yòókù, màálù, àwọn eléyìí. Our God is great, brother. Ọlọ́run wa lágbára. Don't limit God's ability. Má dín agbára Ọlọ́run kù o. Tell your neighbor. Sọ fún ẹnìkejì rẹ. Neighbor. Ọ̀rẹ́ mi. Don't limit God's Mama ability. Má dín agbára Ọlọ́run kù. Say it again. Tún sọ fún. Neighbor. Don't limit. Ọ̀rẹ́ mi má dín agbára Ọlọ́run kù. Ẹ jókòó. There is a passage in the word of God. Ibi kíkà kan wà nínú ọ̀rọ̀ Ọlọ́run. Which I want to share with you. Tí mo fẹ́ ṣe àjọpín rẹ̀ pẹ̀lú rẹ. Praise the Lord. Hallelujah. And that is um, Ephesians chapter 3. Ìyẹn ni ìwé Éfésù orí keta. Ephesians chapter 3. Ìwé Éfésù orí keta. It says, verse, verses 20 and 21. Now to him who is able to do above all that we ask or think according to the power that works in us. To him be glory in the church by Christ Jesus to all generations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 ó sọ wípé ọlọ́run tí ìwọ àti èmi ń sìn. is able to do. ó lè ṣe. above all we think or ask. ju gbogbo èyí tí a ń rò tàbí tí a ń béèrè lọ. above all we ask in prayer. ju gbogbo èyí tí a ń béèrè nínú àdúrà. above all we ask in supplications. ju gbogbo èyí tí a ń béèrè nínú ìṣìpẹ́ wa. above all we ask intercession. ju gbogbo èyí tí a ń béèrè nínú ìṣìpẹ́ wa. either public or private. yálà ní lápapọ̀ àbí ní kọ̀ọ̀kan. it also says that or think above all we think. tàbí gbogbo ju ohun tí a lérò lọ. in our hearts. nínú ọkàn wa. or above all we imagine. ju gbogbo ohun tí a lè wòye rẹ̀. in our minds. nínú ọkàn wa. I want you to notice something. mo fẹ́ kó o mọ nǹkan kan. The, the passage does not say that God can do them but can do exceedingly and abundantly. bíbélì ò sọ pé ọlọ́run lè ṣe é ó ní ṣùgbọ́n ó tún lè ṣe lọ́pọ̀lọpọ̀ jù. your God ọlọ́run rẹ. your God. ọlọ́run rẹ. my God. ọlọ́run mi. can do. ó lè ṣe. exceedingly abundantly. lọ́pọ̀lọpọ̀ ju gbogbo. above all you ask. ohun tí o ń béèrè. above all I ask. ohun tí mo béèrè. above all I think. ju gbogbo ohun tí mo lérò. above all I imagine. ju gbogbo ohun tí mo ń wòye rẹ̀. praise the lord. hallelujah. the word exceedingly. ọ̀rọ̀ pé lọ́pọ̀lọpọ̀. means to an unusual degree ìyẹn túmọ̀ sí pé àṣẹ kan tí ò wọ́pọ̀. extremely. èyí tó ga lọ́pọ̀lọpọ̀. your God can do unusual things in your life. ọlọ́run lè ṣe ohun tó tiẹ̀ lérò nínú ayé rẹ. shout hallelujah. hallelujah. shout hallelujah. hallelujah. when it pleased God. tí ó bá wu ọlọ́run. when he pleased God. nígbà tí ó wu ọlọ́run. he removed Enoch. ó mú Enoch lọ. without seeing death. láì rí ikú when it pleased God. nígbà tí ó wu ọlọ́run. he took away Eli Elijah. ó mú Elijah. with the chariot of fire with chariot of fire fire chariot of fire. kẹ̀kẹ́ iná gbé e lọ. he took him away. ó mú lọ. praise the Lord. hallelujah. God. ọlọ́run. can do exceedingly. ó lè ṣe lọ́pọ̀lọpọ̀. abundantly. ju. all that you think. gbogbo ń tó lérò lọ. the word abundant means. ọ̀rọ̀ ẹ̀kúnrẹ́rẹ́. more than adequate. yẹn ni pé tí ó ju èyí tí ó tó lọ. more than adequate. ó ju ohun tí ó tó lọ. over sufficient. àkúnrẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ àti àníṣẹ́kù. shout hallelujah. hallelujah. over sufficient. èyí tó tún pọ̀ ré kọjá. God will give you over sufficient. Ọlọ́run yóò fún ọ ní ìbùkún ẹ̀kúnrẹ́rẹ́ àti àníṣẹ́kù. hallelujah. hallelujah. when God blessed Abraham. nígbà tí Ọlọ́run bùkún Abrahamu. the king of Sodom ọba sodomu. offered him some gifts. ó fún ní àwọn ẹ̀bùn kan. abraham said. abraham wípé. i have raised my hand before the almighty God the possessor of heaven and earth. èmi ti gbé ọwọ́ mi sókè níwájú ọlọ́run tó ní ọ̀run àwọn ayé. and i am not going to take even a, a threat from you. èmi ò ní gba ohunkóhun lọ́wọ́ rẹ. lest you say that you have made me rich. kí o mọ̀ bá sọ pé o ti sọ mí di ọlọ́rọ̀. I want my possession to come from, from God. mo fẹ́ kí ọrọ̀ mi ti ọ̀dọ̀ ọlọ́run wá. I want my, my health to, to come from God. mo fẹ́ kí ìrànlọ́wọ́ mi ti ọ̀dọ̀ ọlọ́run wá. and it came from God. ó sì wá bẹ́ẹ̀. your wealth will come from God. ọrọ̀ rẹ yóò ti ọ̀dọ̀ ọlọ́run wá. Amen. Amen. Your promotion will come from God. The power that works in us. Is the power of the word and faith in the word. So uh, it is very important for us to develop a thought about the greatness of God. láti mú èrò wa dàgbà nípa títóbi ọlọ́run. many of us have limited God's ability. púpọ̀ nù wa láti ṣòdiwọ̀n láti dín agbára ọlọ́run to meet our needs. láti bá ìní wa pàdé. and that is why we are matching just on the same level. ìdí nìyẹn tá a fi wà lójú kan náà. Most of us have not got gone to the next uh, to, the, to the next level. And the next level is awaiting us. Ìpele Amen. Before I close this message. I want to take you to uh, Numbers chapter eleven. And see what happened there. kí a wo ohun tí ó ṣẹlẹ̀ níbẹ̀. during the time of the israelites journey in the wilderness. ní àkókò ìrìn àjò àwọn ọmọ israẹli ní aginjù. there. níbẹ̀. in that chapter. ní orí yẹn. there was a time. ìgbà kan wà. when the children of israel. were murmuring against God. the bible tells us that the the mixed among them the mixed uh, uh mixed among them. The mixed multitude among them. àwọn tó complained. wọ́n kùn. and they, are murm- they were murmuring. wọ́n sì bẹ̀rẹ̀ sí í kùn. in the church of God today. nínú ìjọ ọlọ́run lónìí. when you see people that are murmuring against the leadership of the church. tẹ́ ẹ bá rí àwọn tí wọ́n ń kùn sí àwọn aṣíwájú ìjọ. when they are complaining too much about the about the leadership of the church. tí wọ́n bá ń ṣàwáwí púpọ̀ nípa àwọn aṣíwájú ìjọ. It is because they are mixed multitude. Ìdí ni pé àfòmọ́ ni wọ́n wọn ò ní gbòǹgbò. They don't they don't have heaven as their goal. Ọ̀run kì í ṣe ìlépa wọn. Please. ẹ please come out of the association they mixed multitude. they moved Israel. wọ́n ti to sin against God. láti ṣẹ̀sí Ọlọ́run. they were craving for some some some certain things certain things. this one this one is not we are ah, not satisfied with this one. we are not satisfied with this one. we are not satisfied with this one. you see they mixed multitude. they are in the church today. and they are here too. wọ́n bẹ̀ ń bì náà. but come out from the from the group. ṣùgbọ́n jáde kúrò láàrin wọn. amen somebody. amen. Are you hearing me? Ǹjẹ́ ń gbọ́ mi? Praise the Lord. Hallelujah. I'm talking about the, the greatness of God now. Mo ń sọ báyìí nípa títóbi Ọlọ́run. That you, can, you should not limit his ability. Pé kí o má ṣe dín agbára rẹ̀ kù. No, no. Rárá o. Don't limit his ability. Má ṣe bẹ́ẹ̀ rárá. I told you about um, Gideon. Mo sọ nípa ti Gideon fún yín. Thirty-two thousand soldiers ọmọ ogun ẹgbẹ̀rún méjìléní ọgbọ̀n. God reduced them. ọlọ́run ó sì dín wọn only three hundred. sí ọ̀ọ́dúnrún péré. and he said to, uh, to uh, Gideon. wọ́n wá sọ fún Gideon. with this one three hundred. ọ̀ọ́dúnrún yìí. as long as I back you. bí n bá ti ń tì yín lẹ́yìn. you are not going to fail. ẹ ní kùnà. you are going to win. ẹ ó ṣẹ́gun. brothers and sisters. arákùnrin arábìnrin. whatever battle we may be facing. ogun yòówù tó ń dojú kọ. Hallelujah. Hallelujah. I want, to, I want you to believe and work on what I'm saying. Mo fẹ́ kó o gbàgbọ́ kó o sì gbé ìgbésẹ̀ lórí ohun tí mò ń sọ yìí. When I speak prophetically by the grace of God, the prophecy must come to happen to pass. Tí mo bá sọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ nítorí ọ̀fẹ́ Ọlọ́run yóò ṣẹ nínú ayé rẹ. No matter how many enemies you have. Bó ti wù káwọn ọ̀rẹ́ rẹ ọ̀tá rẹ ó pọ̀ tó. As long as your, your life aligns with God. Níwọ̀n ìgbà tí ìgbé ayé rẹ bá ti wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. They will not overcome you. Wọn ò ní borí rẹ they will not overcome you. wọn ò ní borí rẹ. you will overcome them. ìwọ ló ṣẹ́gun wọn. in the name of Jesus. lórúkọ.